إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adúpẹ́ fún ọlọ́wọ́n bá wa atọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa nabuwa muhammad sallallahu alayhi wa sallam inshallah a tún tẹ̀síwájú lórí tafsir wa a bẹ̀rẹ̀ suratu zalzala suratu zalzala òun náà ni èyí tí a tafsir rẹ̀ lẹ́ni abi allah subhanahu wa ta'ala kó dákun kí ó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ ẹ̀sìn wa kó ṣe ní ọrùn fún wa láti lè ṣe ìjọsìn fún bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. A'udhu billahi minash shaitani rrajim. Bismillahir rahmanir rahim. Idha zulzilatil ardu zilzalaha wa akhrajatil ardu athqalaha wa qala al-insanu ma laha يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره ọlọ́wọ́n bá lè kí ọlá nínú súrọ́tù zálzálà ọlọ́wọ́n bá ní ìdá zulzilatil ardu zilzalaha súrọ̀ yìí ìkànnú àwọn súwar alukur'an tí ọlọ́wọ́n bá lè kí ọlá ti ń sọ nípa àlámọ̀rí ọjọ́ alukiyama nípa àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ nígbà tí alikiyama bá dé ní àyèmáyé súrà nínú alukur'an òun náà ni ọlọ́wọ́n bá ti mẹ́nu bà ọ̀rọ̀ alikiyama ìgbà míì ọlọ́wọ́n á sọ nípa àwọn àpẹẹrẹ àpẹẹrẹ àpẹẹrẹ ìpè alikiyama ń súnmọ́ ìgbà míì yóò sọ nípa àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ nígbà tí alikiyama náà bá wá dé kí ni àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ bákan náà kí ni àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ lẹ́yìn pé ilé ayé parẹ́ àwọn kan wọ̀nyí àwọn ìró oríṣiríṣi náà ni ó ti wá ní alukur'an tó jẹ́ wípé ọlọ́wọ́n ọba àlìkíọ́lá ó sọ nípa àwọn nǹkan yẹn kí ó máa jẹ́ ìtọ́sọ́nà àti ntí ó ṣàlékún ìmánì mùmìnì ntí ó ṣàlékún ìbẹ̀rù ọlọ́wọ́n ọba tá a fi mọ pàtàkì ìjọsìn tó yẹ ká ṣe àti ẹ̀san tó ń dúró dè wá ní ọjọ́ alkiyama kéèyàn máa gbọ́rọ̀ nípa alkiyama kó máa gbọ́rọ̀ nípa alkiyama a máa ṣàlékún ìmánì kó máa gbọ́rọ̀ nípa ikú nípa wípé kò sí bó ṣe lè pẹ́ láyé tó ó padà wá padà sọ́dọ̀ ọlọ́run a máa ṣàlékún ìgbàgbọ́ a máa ṣàlékún ìmánì a máa ṣàlékún tákúwá abilọ subhanahu wa ta'ala èyí tí a tún fẹ́ bára wa sọ̀rọ̀ lẹ́yìn náà kọ́ra jẹ́ oṣù wa láǹfààní láyàtọ̀ alkiyama alkiyama ọ̀rọ̀ rẹ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ kí a mọ̀ wípé nínú àwọn qawaidul iman àwọn òpó ìgbàgbọ́ mẹ́fà náà ni tó ìkànnú ẹ̀ òun náà ni al-iman bil-yawmil akhir kí a nígbàgbọ́ sí ọjọ́ kẹyìn ìnígbàgbọ́ nípa ọjọ́ kẹyìn wípé alkiyama ó dé ọ̀kan nú àwọn òpó múlẹ́rú ìgbàgbọ́ mùsùlùmí ni ẹnikẹ́ni tó bá ṣá ìgbàgbọ́ nípa ọjọ́ alkiyama wípé alkiyama ó dé ẹ sì rú ẹni bẹ́ẹ̀ ẹ lè sọ pé mùsùlùmí ni irú èèyàn yìí torí pé kò ní wùwà ẹni tó ń retí pálíkìyàmọ ń bọ̀ kò ní ṣiṣẹ́ ẹni tó ń retí pálíkìyàmọ̀ ń bọ̀ ẹ ti mọ̀ ife ẹni yìí ò nígbàgbọ́ sọ́jọ́ àlùkìyàmọ̀ ọlọ́ni àrò àyíta lẹ́bi yòókà bíbù bíi dín ṣẹ́ẹ̀rẹ́ ni tó ń pe àlùkìyàmọ̀ nírọ̀ ni ẹ̀rẹ́ ni tó ń pe ọjọ́ àlùkìyàmọ̀ ọjọ́ kẹyìn tó ń pè é nírọ̀ kò gbà á gbọ́ ọlọ́wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ìwàkiwà tẹ́nìyẹn ó máa wù látara wípé kò nígbàgbọ́ pé àlùkìyàmọ̀ kan ń bẹ so tó bá ń ṣìwà wù ó ń ṣìwà wò ó mọ̀ mọ̀ ṣìwà wò torí pé kò nígbàgbọ́ pé òun wá padà lọ jábọ̀ fún ọlọ́run nípa àwọn nǹkan tóun ń ṣe kò nígbàgbọ́ nú ẹ̀san so lóbi jẹ́ wípé al-iman bil yawm al-akhir ìnígbàgbọ́ nípa ọjọ́ al-kiyama eléyìí odidi kan ló jẹ́ nínú àwọn ọ̀nà nínú àwọn òpómúlérò ìmánì tí anabiwa muhammad sallallahu alayhi wa sallam tí ó kàkalẹ̀ fún wa nínú ẹ̀sìn yìí nínú hadith abdullahi ibn umar radiyallahu anhuma àti àwọn ahadith míì tí a ti kà sẹ́yìn sẹ́yìn sọ̀nàbì sọ fún wa wípé sallallahu alayhi wa sallam ìnígbàgbọ́ nípa ọjọ́ alkiyama ìkànnù ìmánì wa ni alkiyama yóò wá ní dé àyàfi kó jẹ́ wípé àwọn àmì àpẹẹrẹ àpẹẹrẹ yóò ti máa ṣẹlẹ̀ tí ó gbà wájú nínú àwọn àpẹẹrẹ yẹn anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó jẹ́ ká mọ̀ wípé àwọn àpẹẹrẹ kan ń bẹ àwọn àpẹẹrẹ kéékèèké yóò ti máa ṣẹlẹ̀ àwọn àpẹẹrẹ kéékèèké tó bá yá àwọn àpẹẹrẹ ńláńlá yóò padà máa wá ṣẹlẹ̀ àwọn àpẹẹrẹ ńláńlá bá ti ṣẹlẹ̀ alikiyama kù sáátà kò dé nìyẹn ilé ayé ti fẹ́ parẹ́ ilé ayé ti fẹ́ parẹ́ nìyẹn nínú àwọn àpẹẹrẹ kéékèèké ìpè alikiyama ń bọ̀ òun náà ni wípé anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní àwọn obìnrin wọn ó pọ̀ lórílẹ̀ ayé ju àwọn ọkùnrin lọ ó ti sọ ọ́ kalẹ̀ ṣáájú kí nǹkan yìí tó bẹ̀rẹ̀ sí máa ṣẹlẹ̀ ó ní àwọn obìnrin ó pọ̀ lórílẹ̀ ayé ju àwọn ọkùnrin lọ ìkánú àwọn àpẹẹrẹ alkiyama nìyẹn pálíkiyama ń súnmọ́ bọ̀ wá ṣùgbọ́n ó jẹ́ ìkánú àwọn àlàmá tó sógorọ̀ àwọn àgbẹ̀rẹ̀ kéékèèké tí ó kọ́kọ́ gba wájú lónìí tá yìí táwa náà bá wo population àgbáyé a ti rí i pé ntànàbí sọ yẹn sallallahu alayhi wa sallam ó ti ṣẹlẹ̀ báyìí torí pé lẹ́nìí population àwọn obìnrin ó ti ju tàwọn ọkùnrin lọ tẹ́bá gbọ́ tẹ́bá lọ sí hospital gbogbo hospital táwọn ti ń bímọ láyé ní nàìjíríà wa lẹ́nìí lẹ́kọ̀ọ́ tá a wà yìí lẹ́nìí tẹ́ bá lọ síbẹ̀ kẹ́ lọ béèrè àwọn tán bímọ lójúmọ́ tán bá bí ọmọ mẹ́wàá lójúmọ́ nínú ọsítù kọ̀ọ̀kan mẹ́jọ ń bẹ obìnrin ni ó jẹ méjì ni ó jẹ ọkùnrin ìgbà míì gan obìnrin ni gbogbo wọn ò bí ní ọsítù mi ìyẹn túmọ̀ sí pé tánàbí sọ yẹn sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ́run ọlọ́run ti fi mọ̀ ẹ́ pé tí alìkìyàmọ̀ bá ti ń súnmọ́ bọ̀ lára àpẹẹrẹ ní wípé àwọn obìnrin ó pọ̀ ju àwọn ọkùnrin lọ bẹ́ẹ̀ ni ní gbogbo àwùjọ tá a wà lẹ́yìn nìyí sìn àwọn obìnrin pọ̀ wọ́n pọ̀ ìgbà míì tẹ́ ẹ bá wọ márúwá ó lè jẹ́ yìí nìkan lọkùnrin tá a wà nù márúwá obìnrin ni àwọn yòókù ìgbà míì tẹ́ bá wọ bọ́ọ̀sì pé ọkùnrin mẹ́ta ni àwọn àna bọ́ọ̀sì obìnrin ni ó pọ̀ nù mọ́tò bí wọ́n ṣe pọ̀ tó bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ń jáde sí bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ń bọ́ta sí wọn wulẹ̀ gbélé wọn mọ́ sáwọn obìnrin ti pọ̀ anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó níbi tí wọ́n á pọ̀ dé ó ní ẹ máa ka ratio fifty to one ìyẹn ni wípé obìnrin fifty ọkùnrin kan obìnrin fifty ọkùnrin kan obìnrin fifty ọkùnrin kan ó níbi táwọn obìnrin ó padà wá pọ̀ dé ó ní ìkan lára àwọn àpẹẹrẹ alkiyama ni àpẹẹrẹ alkiyama ni torí ẹ̀ sọ́mà sọ yìí pé kọkùnrin fẹ́ méjì kó fẹ́ mẹ́ta kó fẹ́ mẹ́rin ṣẹ̀rí àti ro gbogbo nǹkan tá à ń sọ yìí ó ti rò ó papọ̀ torí pé àsìkò kan ń bọ̀ tó jẹ́ wípé àwọn obìnrin kan ò tẹ̀ wọ́n níwulẹ̀ rí ọkọ pé káwọn ti ẹ̀rọ ọkùnrin kan kan ti ẹ̀rí kan fẹ́ èyí tó bá jàjà ọ̀rọ̀kùnrin fẹ́ yóò mọ̀ dúpẹ́ fún èyí tó bá jàjà ṣẹlẹ̀ kẹrin tó ṣe ìyàwó ẹlẹ́kẹrin ṣé òun náà ti wà lábẹ́ òrùlé ọkùnrin kan òun náà mọ̀ dúpẹ́ fọlọ́run torí pé yóò padà wá rí àìmọye ọgọ́rùn ọgọ́rùn ẹgbẹ̀rún ẹlẹ́gbẹ̀rún obìnrin tí wọ́n ti ń lé ọkọ. àwọn ìlú kan ti ń bẹ láfíríkà lẹ́nìí tàbá kúrò nàìjíríà tàbọ̀ sí african countries bí àwọn Côte d'Ivoire Senegal kínní kan àwọn ìlú kan ti wà tó jẹ́ wípé àwọn ìjọba wọn wọ́n ń ṣèjọba mùsùlùmí o ṣùgbọ́n nílùú wọn òǹkà àwọn obìnrin ó ti pọ̀ gan-an kọjá àwọn ọkùnrin àwọn obìnrin yẹn tí wọ́n lọ ń báwọn ìjọba ipe ẹ bá wọ báwọn ọkùnrin wa sọ̀rọ̀ kàn máa fẹ́ méjì kàn máa fẹ́ mẹ́ta kàn máa fẹ́ mẹ́rin kàn máa fẹ́ jù bẹ́ẹ̀ lọ ìjọba wọn náà wá announce officially ìpè ẹyẹ ọkùnrin ìwọ tó bá fẹ́ múyàwó kejì ìkẹta ìkẹrin a máa sponsor ẹ á fún ẹ lówó á fún ẹ nílé subhanallah láwọn olùkọ̀kan ní áfíríkà bí tí president wọn tó announce fáwọn ọkùnrin ìgbé torí pé population àwọn obìnrin ti pọ̀ náà ní òfẹ́ wọn àní òfẹ́ wọn so nǹkan yìí ṣẹ̀rí àti fún wa ní ọ̀nà àbáyọ rẹ̀ dì obìnrin tó bá ń